èmi ni chief imam yorùbá from Ìlọrin ẹni tó bá jẹ́ chief imam yorùbá nílọrin òun náà ni chief imam yorùbá general nílẹ̀ yorùbá torí Ìlọrin ni ẹ̀sìn ti wá àsìkò tó yẹ ká máa kí jímọ̀ fáwọn èèyàn ní mo wá dúró láti fẹ́ kí n gbọ́n tí a àkọ́kọ́ nú ẹsẹ̀ tẹ ẹsẹ̀ wá Kwara àti Kogi kò sínú àjẹ́ndà yín ó dùn mí púpọ̀ aago mẹ́wàá mo ti débí mi ò tún wá kí jímọ̀ nítorí tiyín tó tí mo wá délé tí mo wá fìwé hàn wọ́n wọ́n wà ní Kwara àti Kogi kò sí ń bẹ̀ local government ti sì ń bẹ ní Kwara state sixteen Yorùbá ní twelve so àwa tá a wá jẹ́ Yorùbá tá a wá wà ní Kwara ẹ recognize wa pé Yorùbá ni wa ẹ recognize wa pé ìran Oòduà ni wa ìran Oòduà ni wa. Kwara sì ni problem ti bẹ̀rẹ̀ ìgbà tán ti pa Àfọ̀njá tí kálukú ti dákẹ́ pé kò ti tọ́ka wọn mọ́ wípé Àfọ̀njá ẹ máa bá wọn yí pẹ̀lú ilẹ̀ north ibẹ̀ ni problem ti bẹ̀rẹ̀ ibẹ̀ làwọn Fúlàní ti ń wọ ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó fi di pé wọ́n ń káàkiri gbogbo ìletò tẹ bá fẹ́ paná ogun àfi ká padà sí Ìlọrin ká lé ẹ́míà lọrin Fúlàní ká lè padà sí Sókótó ká ní báńdìrì wa ní Jẹ̀bà jébà sí Ìlọrin one hundred and seventy kilometre ní sí Ìlọrin wá àtẹnìkan wa wá láti Sokoto tí ó máa kílèmù sí Ìlọrin pé òun lòún nílẹ̀ ìkẹtẹ ká mójútó à mójútó kò sí pọ́blẹ́mù rẹ̀ níbí lọ títí Ìlọrin ni pọ́blẹ́mù ti bẹ̀ ibẹ̀ làwọn Fúlàní wà ibẹ̀ lẹ́yìn ká fèsì ká jagun bẹ̀ ká gbagbára bẹ̀ ká bá gbagbára bẹ̀ á wà sọ̀sídìí ẹ̀sìn tó fi rú wa lójú òun lẹ̀ mọ̀ nínú ìsìláàmù wọ́n da gbogbo sísítẹ̀mù wa rú gbogbo ọmọ yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ adéwùmí adélájà adébọ̀wálé ọmọbọ̀wálé bùkọ́lá ókọ tá à ń jẹ́ nù wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa jókòó muslim wọ́n ní kí ló kọ muslim tí wọ́n mọ̀ jẹ́ wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ muftau inú rẹ̀ wá yóò ní muftau lánìhun ẹni tẹ́lẹ̀ rò pé ìwọ ń kọ́ ìwọ tó jóbìnrin kí ló kọ̀ rẹ ah àǹtí ajára lèmi o ajára ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún mẹ́sàn-án láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá abájọ fèsì ara wa ìwé ni wọn bistikilal bebas ìlà sáràtì mi náà yẹtẹlẹ fi kọnu wà mọ́tì kò bẹ́ẹ̀ náà yìí mọ̀ jálá fi kọ́ ìdẹ̀mí lẹ̀ mọ́sà lèkúlè má yẹ ìsàláwájú láàrú fakúlè fi ìtumọ̀ ti tẹ̀fikiri àyẹ̀tẹ̀fà kàrú sàtìyàtẹ̀ alikali kọ́ọ̀nù wálé lẹ́yìn lẹ́sí àrájà sàbí Yorùbá wàdàrà sí bá ní Yorùbá wànàsítù mí sùúrù bí yorùbá pátábárakàlà ásàlì yorùbá àǹtí ajára sọ ọmọ tí mo kọ rẹ olóhùn ọmọ òkúta lọ ń jẹ wọ́n sì ní ká máa jẹ bẹ́ẹ̀ ẹ́ ìwọ kọ́ onímúfútáwù lòún jẹ kí ni túmọ̀ múfútáwù léde lábá ńgbà tí ọmọ kọ́kọ́rọ́ tàbí ń inú rẹ̀ sì ń dún so àwọn fúlàní ti wọ̀ ọ̀dọ̀ wa wọ́n chẹ́ǹjì gbogbo wọ́n rí i pé a ní nǹkan tó dáa nínú ẹ̀sìn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa jó ọkọ̀ mùsùlùmù tí ọkọ̀ mùsùlùmù náà tẹ́jẹ̀ nínú náà lẹ́ ń jẹ́ òsílà irú tiẹ̀ tiẹ̀ dò àti wọ́n òsílà yóò wá fẹ́ yín àgà táwọn nẹ́pà fi ń go àgàsọ. ìwọ ń kọ́ ará èkó mísírà rúlà tá a fi ń wa fún ẹ là èlò ń jẹ́. so gbogbo kínní about two hundred and something ní ó kọ tí mo condemn nínú Islam tán láwọn ń jẹ́ because wọ́n mọ̀ pé ó kọ tẹ́ ń jẹ́ yẹn ó kọ yẹn dáa tá bá pè ní adéwùmí ó tó rẹwà ni òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia torí pé n tó pa wá pọ̀ Saudi nǹkan méjì náà ni King Saudi Arabia ọba aládé wọn pè wọn ò sọ pé emir of Saudi wọn ò sọ pé sultan of Saudi ibo wọn náà ti wá wà ní Kùránì kéèyàn máa jẹ́ emir sọlọ náà lọ sọ ní Kùránì pé ẹ máa jẹ́ emir ẹ máa jẹ́ sultan níbo ló ti wà ní Kùránì irọ́ tán pa fún yín nù wọ́n wà awé láwà ní bí àwọn tí mọ́tò gbá láwà ní báyìí because kí ni ìtumọ̀ láwà ní question láwà ní èdè lábáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ àmọ́ ìmù láwà ní tábà dákọ̀ àmọ́ ìmù wà ní láwà ní òun náà pè ní àmọ́ ìmù kọ̀ wá sẹ́ni tó lè wà nù wà yìí àti ilẹ̀ haúsá kó wà ní kíló kan ọmọ tiẹ̀ tí ó ní àmọ́ ìmù ní láwà nílé ọmọ jẹ́ àmọ́ ó kọ tiwa adé ni crown òun ni alimusawamat adatu moluku arafikiya táàfin dá àwọn ọba ilẹ̀ abẹ́ àwọn fi pe wa ní adéwùmí adésínà àwa lè pe ọmọ tiwa ládé àwọn ò lè pe ọmọ tiwọn láwà ni so bọ́n ṣe short ni so the reason why ẹja mójútó ọ̀rọ̀ lọ́rin secretary wa ní ní afẹ́nifẹ́re ìrìnnúwá group àjọ wà ní jẹ́bà ní twenty eight ọba jẹ́bà emir lọ́rin ní kọ́ lọ́ọ́ yes gómìnà wa wèrè senate president eré ẹ ti Bukola yes so wọ́n ti ọba aládé mọ́lé ipe ó pe rẹ̀ ní ọba aládé wọ́n sì tì mọ́lé àwọn gómìnà sì dákẹ́ àwọn chairman secretary wa lọ́wọ́ wá sí jẹ́bà about one hundred fifty thousand naira náà fún ọba jẹ́bà ní February so ẹ ká mójútó boundary wa Afẹ́nifẹ́re renewal group iṣẹ́ tán ṣe nu ẹ̀yin Àgbẹ̀kọ̀yà mo ti pe ọ̀gá yín asọ̀rọ̀ lálẹ́ àná sọ wọ́n láwọn alálejò ẹ múra sọ̀rọ̀ lọ́rin iṣẹ́ tó kùnú OPC dà ọmọ tí ń kọjá mi lẹ́mìí rádà ẹ dìde sókè kiri yìí ṣé kí n dá nìkan fún yín Oòduà ni mo lè tọkàntọkàn là sọ mo lè fara gbà bọ́n Oòduà tọkàntọkàn là ń bí ọ́.